yìí àti bó ti jẹ́ kí gbogbo ẹni tó bá ti fi wọ́ àlùkáwọn àlùkí tó ti lẹ́nu ìgbàyà báyìí. ọlọ́run bá máa ń sọ̀rọ̀ yìí fún ìsinmi láti lọ́ra lórí àwọn èèyàn. ṣùgbọ́n màá ti sọ̀kọ́ àìlẹ́ ìṣẹ̀lẹ̀ bí i dá ẹni tó bá lágbára délẹ̀. lórí rẹ̀ aláìsí ara ẹ̀ ṣùgbọ́n àlẹ́ ìmọ̀kọ́kọ́ yẹ àyè lórí àwọn ọmọ alágbára àti lórí àwọn ọmọ sọ pé wọ́n lè lẹ́sìn àwọn ìlẹ́sìn ìṣẹ̀lẹ̀ ààrẹ. ومن استطاع اليه سبيلا تقصير أن يقول إليه الناس في حج شرع يقولهم وجوا لا ترى كان فتسجوا هذا إذن يجي وقوة الإسلام جالين ما أو وقوة الإسلام يوم àwọn kan dọ̀ra wọn àwọn mi yàtọ̀ ṣé bá wọ ìyọ̀nù láti ìlú yìí àwọn sọ̀rọ̀ àyíká ẹ̀ṣẹ̀ mẹ́lẹ́ yìí ìjọsìn mẹ́lẹ́ yìí fún àwọn ará ti àti kí wọn kò bá jọ owó àti ẹjọ́ gbogbo wọn ní kí wọn. وإن كان مثل الذي يعلم الإنسان في الفاتحة gẹ́gẹ́ bí àlùwàlá kọmọtò nílé àlùwàlá ṣùgbọ́n kọjá pé rírà nìyẹn ní láti ra omi àlùwàlá tí wọ́n bá ra omi àlùwàlá owó lẹ́nu ìjọra ẹni tí ọba ti lówó tó fi romi kò sí lè sọ̀tà lọ́la ṣùgbọ́n tí mo ké tí ọba lówó ro nǹkan mi lè fi kó àlùwàdà lọ́dọ̀ ní sẹ́yìn mọ̀ kò sí ní kówó rí pẹ̀lú ọwọ́ kọ́kọ́ bá ẹgbẹ́ tó ti fi ṣe sẹ́yìn mọ̀ bùkátà wọ̀. àkùrọ̀ wọn fún mi mọ́ kágbóni ọ̀rọ̀ àwọn bùkátà lásìkò owó wa tí ọba lówó ra sọ́kùn àìpé ìrún náà ní ti pẹ̀lú owó mẹ́rin. bẹ́ẹ̀ sí dandan wò rásọ sọ́dọ̀ tuntun rásọ kó kí òun wò ẹ̀kọ́ tó wá ẹ̀kọ́ pàtó. ẹ̀pá yọ ọ́nà tó tún ọ̀lẹ́ ti lágbára. dúró ìṣòro ọ̀pọ̀ lẹ́sọ̀ ìdá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bẹ̀rẹ̀ ìjẹ́ tó ń máa kọ́. ìjọ́sìn tó ti fi ara àlàmọ́ ìdílé. gbogbo ìyẹn náà عبادة بدنية على الأمر التجارة onídìí owó onídìí owó ẹgbẹ́ ní ọ̀sẹ̀ tí wọ́n gbà wá. ìkìlẹ̀ tó zẹ̀kẹ́ ẹ̀sọ́ sí zẹ̀kẹ́ zẹ̀kẹ́ tó ìdá ẹgbẹ́ mẹ́rin ìjọsìn tó ní ṣe pẹ̀lú owó ẹjọ́ ọ̀rá ló wó ọ̀rá ìwé yẹn. irú ẹ̀dẹ́ tó rí pé tí wọ́n á ń sọ̀rọ̀ yọ ọ̀gá fẹ́rẹ̀ tí ò lówó ọ̀sán náà àwọn tó ń bá wọn dá. torí pé ìbáraẹnìtàn máa ń yá ìjọsìn tó ń ṣe pẹ̀lú owó iná ló ti jẹ́ pé nínú òfin ọ̀nà ẹni tó lówó yẹn ó ti bàlágà bí ó ti bàlágà ó ní làákàyè àbí wẹ́ẹ̀rẹ̀ yìí bàtà ọ̀rẹ́ ìlú yìí ọba àti ọmọdé ọba àti ọmọdé nítorí pé ìjọ kìí tó ní ti pẹ̀lú owó ní bẹ lọ́wọ́ mùsùlùmí mùsùlùmí yẹn ti bàlágà ló ti bàlágà mùsùlùmí yẹn ní làákà ló ṣe ṣùgbọ́n tẹ́ máa wo àtẹ́jú ẹ̀ ń gbé òtún tàbí sọ̀rọ̀ ẹ̀ kò sì dàbí lẹ́jà ṣùgbọ́n mú ní olóòlù ṣùgbọ́n mú olóòlù. بمعنى ẹsẹ̀ tẹ̀sí alẹ́ ti lówó lọ́wọ́ tí gbàtọ́ba ti mọ lówó yìí zakati dọ̀nà ìṣẹ̀ yọ bóyá ìlẹ̀ wa kó ara nínú jáde tẹ̀ fún lòdì abẹ́lẹ̀ sọ̀rọ̀ bá nínú jáde tẹ̀ fún lòdì àgbẹ̀sí ọ̀dà ká àgbẹ̀sí ọ̀dà ká àgbẹ̀sí ọ̀dà ká. tọ́ yàtọ̀ sí ẹni tó jẹ́ pé. of الجهاد الجهاد عند الإسلام الفرادي الطواف السعي بين بين الصفا والمروة كان ذلك الصفا والمروة الوقوف بعرفة كالدنيا رفعه المبيت بالمينا ومختلفة كم من مينا كم مختلفة على ذلك rọ́bì ìṣẹ̀mọ́ra sísọ àwọn òkú yẹn aláṣẹ gbogbo àtìmẹ́lẹ́. wọ́n lẹ́yìn kí ìjọsìn kan ní hajj tó ṣe é ṣe ìyàtọ̀ sí pé wọ́n fara ṣe nítorí bùkátà owó. torí ẹ̀ ló ti jẹ́ pé ìṣe gbogbo yẹn ló lè fi nínú ọmọ ká lọ́sẹ̀ hajj. àmọ́ kò sí mùsùlùmí lówó àbọ̀wà. mùsùlùmí ò lè òkú kọ̀ lọ mọ́kà gbọ́dọ̀ tó wù kéde rí gàmù torí wà torí mọ́kà ló ń fẹ́ bíi ẹni lọ́ọ̀ ẹ̀kọ́ lọ́ọ̀ ló mọ́ sọ mùsùlùmí sọ lẹ́ẹ̀bí lẹ́ẹ̀bí lọ́wọ́ kéde rí ọ̀sọ̀ fẹ́ lọ́ọ̀ torí kéde rí lọ. سبحان الله لو بني لو لا تبقى مكة شوف ما owó oní ẹ̀dúróbẹ̀ torí ẹ̀ náà ti sọ nípa àwọn èèyàn kan tí àwọn èèyàn kan dárò fáwọn ti rí ìṣàjẹ mú kúrò nínú Islam nílẹ̀ Sudan wọ́n lọ fún wọn ti sọ ní pọ́ọ̀lù wọ́n ti kó wọn ti jì tó ráwọn tó tó yí wọn padà yẹn àti egypt wọn ti lọ àti wá sí sudan àti wá gíríkì fún wọn tí wọn sọ wọn lọ lẹ́yìn bọ́ọ̀lù lójú ara ìgbà tí wọn wá dé ìgbà tí wọn kọ ọrùn yẹn ní ọkọ̀ tí o wọn kó wọn kọ wá sí láti bọ sudan wọn kó wọn kọ wá sí egypt ìgbà tí wọ́n ń ṣe lọ́nà wọ́n wá ní ìdájọ́ ìwọ̀n pé ẹ dàpọ̀ kí ni tó tún tẹ̀ lẹ́yìn ìdí ayé yín lẹ́yìn ìdí ìdí ọmọ lẹ́yìn tó àwọn kan ní wọ́n bá dáhùn tó ọ̀gbọ́n mi dáhùn lẹ́yìn dáhùn lẹ́yìn tó náà ní kan àwọn tí wọ́n ti wá fún àwọn òfin àti ìdí wọn padà láti lọ́mọlẹ́yìn pọ̀ kí lọ́mọlẹ́yìn pọ̀ lò lọ́ọ́ ṣe má kà. Èyí tó kù sáwọn fẹ́ẹ̀sì ambition fáwọn kéde ayé ìdògbò tó má kà. Lẹ́lẹ́ ìsúná ìlú Èkó tí Mùsùlùmí tí ọ̀fẹ́ lọ tí ọ̀fẹ́ lọ sí Ṣùgbọ́n ìjọ́sìn kan ń ṣe pẹ̀lú ara àtòwò ẹni tí òbá wa ń agbára ara kò sì lágbára owó láti ìfọ̀nà ìlú kí ẹ̀ dára rẹ̀ àmọ́ aláàárẹ̀ kò lówó ìtàn rẹ̀ ló yẹ kó lọ sí láti ṣùgbọ́n tí jọ́nà ọ̀ràn yẹn láti ìjọba ìjọba wa ló ní islam yóò sì máa wọlé lórí ìṣẹ̀ náà àmọ́ kì í ti tún náà ní gbogbo ìlà rẹ̀ lọ nígbà tí ò lágbára. ọ̀dà a ti tún ọdún kan ní tí wọ́n bá sanwó wọ́n bá sanwó sẹ́wọ̀n pé abala kan abala kejì ní kó wọ́n wá mú ara rẹ̀ kó fi lọ. àwọn sọ ilé ìgbà tó ti jẹ́ pé ó ní ìṣòwò ṣé owó tí wọ́n ná fún un ó tó láti sọ ike àjẹ ẹ̀dọ̀rọ̀ ẹ̀ kò í dọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ ike kọ́ ńlọ torí kí wọ́n náwó yìí ọ̀rọ̀ yẹn hajj bẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú pẹ̀lú kan náwó fún yẹn wọ́n lè yìí dẹni tó jẹ́ kó ti ní ìtọ́kọ̀ rà èyí dẹni tó ti lágbára ti hajj nítorí ní lẹ́nu wọn náwó yẹn kọ̀ kì ti wọ́n lórí débi ká ọtọ nípa bàbá tó ti kọ́ ọmọ rẹ̀ lọ́nà owó ọ̀dà. tó wọ́n ń tẹ̀lé kíkí ẹni tí a fẹ́ fẹ́ náà ti fún kò ní kí ìkú ó sì lówó àmọ́ kò lè lọ dá sí hajj olówó ń bẹ láàyè àmọ́ kò lè lọ lẹ́sẹ̀ hàn látàrí kọjá bí ọ. ọjẹ àbíọ irú àwọn ọmọ yẹn ẹni tó ti kó nǹkan kan fúnra ara rẹ̀ kò lè dájókòó lórí ràkúnmí kò sì lè dá lọ sí hajj kó ti fẹ́ hajj yẹn láti yanjú nítorí pé ọ̀la làbíà ló fi lè ṣe bẹ́ẹ̀ eléyìí tọ́tọ́ tẹnumí ọlọ́ba ṣe hajj tó ta ìdí wọ́n kiri wọn nu sẹ̀rí àmì alìmàdúrẹ́ ẹni tó ṣe kúkọ̀ ọ̀la làbíà tó fi lè lọ́ọ́ dá ṣe hajj tí wọ́n lè lọ́ọ́ bá ṣe àmọ́ kò sí kú o tó bá yẹ kó ti kú ẹni tó ẹni tó fi ṣe hajj rí ti kú ọtọ́nà kàlọ́rọ̀ àti hajj lẹ́yìn tó ti kú. ìmọ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú pẹ̀lú tí ọlọ́ọ̀bẹ lòlù ṣe hajj òun náà gbọ́dọ̀ bẹ tó ti ṣe dára rẹ̀ tí èèyàn bá ti ṣe dára rẹ̀ tí èèyàn wá ń bí lọ́ọ́bẹ lòlù ṣe hajj hajj tí ọlọ́ọ̀bẹ lòlù bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ yóò sì yẹ. eléyìí ni wọ́n ń pè ní alhaji ló sọ̀rọ̀ ìyẹn ní kíkọ́ bá fi lọ bá ìlú ìfẹ́ hajj nígbà tí ìwọ jẹ́ ní tó ṣe pé ìwọ gan ò sí ìgbésí ẹ̀ rí hajj yẹn yí padà lóṣù yẹ nítorí hajj ti ṣubùrù sàábì kan ní màtẹ́lẹ̀ tó wà sílẹ̀ níbi kọ́ wọ́n gbọ́dọ̀ nìkan sọ pé làbẹ́yìíjà ẹ̀ṣọ́gbọ̀rọ̀ náà làbẹ́yìíjà ẹ̀ṣọ́gbọ̀rọ̀ náà mọ̀jẹ́ fi wọ́n náà láti fi káàdì ẹ̀ṣọ́gbọ̀rọ̀ náà. àníbi ọ̀sán wá sí wa ní ẹ̀dá ọ̀sán tani ṣubúrú mọ̀ ó lọ́ mọ ẹ̀yẹ́ òun ni fẹ́ bá ti háyì ó dùn mí pé ọmọ ẹ̀yẹ́ òun anabi sallallahu alaihi wasallam wọn abẹbẹ pé wọn ti di hajj tara tiẹ̀ rí bí òní rárá o anabi sallallahu alaihi wasallam náà sọ pé tọdún yìí ṣe fúnra ara rẹ̀ tọba wa tọdún míì kọ wá sí hajj fún ṣogoroma ilé náà ń pè ní hadithi ṣogoroma rẹ ní sẹ́ńtì wa lọ sí hajj tẹ́lẹ̀ kìí sọ lómi hajj yẹn ọ̀fẹ́ bẹ́ẹ̀ lómi ṣe ni ó ti yí àwọn ẹlẹ́kọ̀ọ́ nìṣẹ́ pé wọ́n máa sọ pé ṣé hajj dára rẹ̀ ló ṣe ni àbí hajj ṣògbóró ma. ìmọ̀lẹ́ under that principle pé àlè báyìí ní ìṣe hajj tẹ́lẹ̀ bá ní hajj ṣògbóró ma ń parí. ẹni tí ó bá lọ bẹ́ẹ̀ lómi ṣe hajj ọgbọ́dọ̀ ti ṣe hajj dára rẹ̀. eléyìí ẹni tí wọ́n fẹ́ ní ẹgbẹ́ ṣe hajj kò pé yìí bàbá ti darúgbó màmá ti gbó ọmọdé ni àmọ́ ọyà bí irun létí pé irú rẹ̀ tèrè lọ́dá ti hajj. òwúrọ̀ bá lọ́ba ti hajj pẹ̀lú nàìjíríà torí hadithi alkhasaniya ọmọbìnrin tí wọ́n bá nàìjíríà Muhammad sallallahu alaihi wa sallam níjọ́ àràfà. لأن إن طريقة إن الله في الحج أدركت أبي وهو شيخ كبير لا يسقط على الراحلة أفأحج عن أبي فقال النبي صلى الله عليه وسلم حجي عن أبيك واعتمري قولي ونايا حجي كما انتظار ọba bàbá mi láyé nígbà tí bàbá mi ti gbó ó ti rẹ̀ wọ́n débi tó lù wọn wọn ò lè jókòó má lórí rà fún mi wọ́n bá wọn lọ sí láti ṣe hajj wọ́n ti gbó tí mo lè bá wọn ṣe hajj bì àti bàbá rẹ̀ bí kú tí mo lè bá wọn ṣe hajj bì ànábi sọ fún àṣẹ náà níbẹ̀ ṣèjì àti àbíyí wà á jẹ́ yìí bá bàbá rẹ ṣe hajj tó tún ṣe òkúra gbà pẹ̀lú ẹ̀. Sẹ́lẹ̀ ìfihàn wa pé wọ́n lè lọ báyìí ṣe hajj tó ta ẹ̀ sí ìṣẹ̀mà nígbó. Àbí ìyẹn dáná rẹ̀ tí wọ́n rán san pẹ̀lú rẹ̀ lè gbádùn. Láì sí ẹ lọ́ba ṣe hajj tí wọ́n ná owó rẹ̀ tọ́ba lówó. Tí ọ̀ba lówó wọ́n lè ṣe bẹ́bìlì náà lè wà ọjọ́ ti bíbá yẹn kò lè ká sí. wọ́n lẹ́sìn èwo ló wù ẹ́ tí kò lọ bá yín ṣe ni tàbí kẹ́yìn ti fúnra yín nàá kẹ́yìn ti fúnra yín ọ̀dà ẹ̀mẹ́jà fara wa kíkálukú tètè múra wa lójú ayé rẹ̀ kọlọ̀ sí wọ́n lẹ́sìn pípọ̀ nínú àwọn mùsùlùmí lọ lágbára àti lọ sí hajj wọ́n ti ọ̀lọ́. wọn ò lọ nítorí àwọn àwáwí àti ọ̀bẹ mẹ́rin lẹ̀. ìgbésòro wù àwọn táwọn bá lọ táwọn bá dé táwọn ò rí ibi dé sí aláàjì àríbidé subhanallah láàrin kánilé kápọ́lé àti kánilé ọ̀sẹ̀ hajj ìwòlẹ̀ yóò kọ́ lọ láti nàìjíríà tọ́ kò sí ìyàtọ̀ ẹ̀rù gbogbo yẹn dáhùn pé hajj ewu gan lọ́ra yìí lẹ́yìn náà ṣé ẹ̀ka pọ́lì ọ̀ra yẹn ni náà ìtọ́nà ẹ̀ńtọ́nà máa kọ pé ọkọ̀ ní ọkọ̀ ṣùgbọ́n ẹ̀sìn ni ọ̀gbọ́dọ̀ tó ṣe rí jẹ̀ náà tọ́ ìdí gbogbo yẹn náà ló láti sọ sí hajj rẹ̀ fúnra rẹ̀ oní ike gbogbo èèyàn ló wù ká pè ní mo sé èsì kí wọ́n bá mi sé eré ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ já fara fún àwọn ẹni tó gbà kéèyàn bá wà fún tán àwọn ọmọ fún àwọn ọmọ báyọ̀ ṣe hajj ọ̀dà tó wọ́n sì ti lágbára ọtí lówó kò lè sé kí ló mú ọmọ lọ sí ẹjẹ amúlùkọ àgbọ̀dẹ yẹn káyọ̀ ti fún ara wa là lọ hajj wa ẹni tó wà láyé tí ò lágbára àti lọ sí hajj tí màmá adámọ̀ àti wọn lè lọ lọ sí gan lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà mi ẹni ló kó wọn fẹ́ nítorí pé òun ò lè lọ fúnra òun táwọn alẹ́ ní tí ò lọ tani ọmọ kúndé ní táìsì ìkọ́ wọn ti kà á fún pé táìsì kan là ń lọ gbà tí táìsì là ń lọ gbà ní àbá lọ sẹ̀sì ń lọ sẹ̀sì nílẹ̀ náà àìkò mọ́kínní gbé wa lọ ó burú jáì o ìdí ìlú tó ti dé sí ọ̀pọ̀lọpọ̀ tó máa ti sọ̀kan lẹ́nu títí àbáyé ibi tí wọ́n ti kan yín mọ́ wọn lẹ́nu ní ọ̀nà wa ká. kò tí ì pèsè kan ló ti àdìbá. ṣé o fi wà wá ìjọ wa dán padà fẹ́ ní ìsìn ló ń ti di àìsí léèrè. tọ́ eléyìí ó kù díẹ̀ káàtó èsì táìtì náà lọ sí orígun karùn-ún nínú àwọn orígun ẹ̀sìn Islam ọlọ́run ọba wa wá sọ ọ̀rọ̀ tó gbáyà lẹ́rù tó ti ké tí gbogbo onílàáfẹ́ bá ronú pa rẹ̀ èyí ò fi lọ́sìn yìí kó tó dọdún ti ń bọ̀ gbogbo ẹni tó ti fi hajj tó múra ọlọ́ni wà mẹ́rin kẹfọ́ ọ̀pẹ ìnáwó ọ̀rí náà nílà ẹ̀ tó a jẹ eléyìí ẹnìkan béèrè lánàá olùbẹ̀yìn tí wọn bá lọ sí hajj tí ń bẹ nínú àlẹsẹkọọà níní agbára àti sí hajj ǹjẹ́ sẹ́ ń bẹ nínú àlẹsẹkọọà agbára àti sí hajj fún obìnrin pé kó ní ẹni tí ó tẹ̀lé bí lọ́kùnrin ẹni tí ó sì tẹ̀lé kìí ṣẹlòmíì ọkọ rẹ̀ náà ni tàbí ọmọ rẹ̀ tàbí àbúrò àbẹ́gbọ́n rẹ̀ àbúrò àbẹ́gbọ́n bàbá rẹ̀ àbọ̀mọ ọmọ àyá rẹ̀ tó ń jọkùn yìí àwọn eléyìí ni ọ̀tẹ̀ àwọn ẹni tí ó jẹ́ ìwọ̀ fún wa láéláé láti fẹ́ tàbí ọkọ rẹ̀ àwọn náà ni wọ́n sì lọ. ǹjẹ́ ṣé ọkọ àbúrò rẹ̀ àtọ́kọ ẹ̀gbọ́n rẹ̀ tí ò lè dá lára pa rẹ̀ kó sì lọ? sẹ́mu pé ọkọ àbúrò rẹ̀ àbọ̀kọ ẹ̀gbọ́n rẹ̀ kọ̀tọ́kọ́ kọfẹ́ tọ́ màtó ti dé ìwọ̀ fún láti fẹ́ kí lọ kọ̀tọ́kọ́ sí lọ gẹ́gẹ́ bí òsì ti tọ́kọ́ sí láti bàtà dẹ́kù ìdí mi ní pé àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀. lóòótọ́ ní lọ́wọ́lọ́wọ́ èèwọ̀ ni fún àwọn eléyìí láti fẹ́ ṣùgbọ́n èyí ti láéláé eléyìí wọn ń pè ní tahrimul mu'aqqat ìjẹ́ ìwọ fífẹ́ rẹ̀ fún wa fúngbà kan ni yẹn lópin ìgbà tí àǹtí àbábúrò tiẹ̀ bá jẹ́ ìyàwó fáwọn àbámgbà táǹtì àbáfúrò ń tiẹ̀ fún ọ̀bá jẹ́ àwọn fún àwọn ọkùnrin mọ́ àwọn ọkùnrin lè kọlu tó ń kọ́ àwọn afẹ́fẹ́ tó náà bá lọ́kọ̀ ó túmọ̀ sí pé ọ̀fọ́ àbúrò fẹ́ gbà àmọ́ kìí ṣe ń gbà fẹ́ náà ó ti fọ́ àbúrò ní ìsìn ọkọ kínní ọkọ ẹ̀gbọ́n ni ó ti fẹ́ gbà rí nígbà yìí gbọ́ ọkọ àbúrò àwọn tó bá dé bẹ́ẹ̀ kọ̀tọ́ kọjá jẹmọ àkẹrin bàbá rúbin dákún rúbin dákún rúbin dákún rúbin tí àwọn náà ò lè sinra wọn lọ kele ìlú mú káàdì ọjọ́ ọ̀ràn yẹn lórí wọn bí kíkà ara o torópin pẹ̀lópin pẹ̀lópin pẹ̀lópin pẹ̀lópin pẹ̀lópin pẹ̀lópin gbogbo ẹ̀ kíkọ́ so òfin yíṣu pé òfin pẹ̀lópin kíkọ́ so ọ̀fìn la òfin náà gbogbo ẹ̀ wọn ò lè sinra wọn lọ. imam malik rahimahullah àwọn sọ pé tàbá ti rí jamaa nisaiya amina tàbá ti rí sẹ́mu òbẹ́ni tẹ́lẹ̀ kí wọ́n ti fọkàn tán fọ́nrán lọ kọ́tọ́ ìdí tá a pé kọ́tọ́ ni pé àbí tí ó ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn ìjọsọ yìí tó bá jẹ́ ife obìnrin yìí wọ́n pọ̀ ọkùnrin kan wá wà láàrin wọn kò burú yẹ́n bí máa ń ṣàfẹ́ nínú ọ̀rọ̀ kan tọ́ gbogbo ẹ̀ ló burú ọ àti káwọn ẹ̀dá wí ọbẹ̀ tẹ̀lé nínú ọ̀rọ̀ míì lọ́dọ̀ Imam Ahmed wọ́n ní tóbi ìgbà ti darúgbó débi wípé irú rẹ̀ ẹ <laughs> ta ló fẹ́ wò má kò burúkú wọn lọ hajj láì ní ẹni tí ó sì lọ ìmáàmù ahmed náà tún padà nù rí wáyà mi pé ah, ọba àgbo ọgbọ́dọ̀ tún lẹ́nu tí ó sì lọ kí ló ní wọn nítorí pé lè kó lè ta pẹpọ fẹlẹ pẹpọ kò sí tọ́jú abọ́jú òní rẹ nínú. kíláàsì bá jábọ́ ní síbí ẹ̀rọ báwo èrò sùn gbòó fa tó wọn lè kó lè ta akẹ́kọ̀ọ́ ní là akẹ́kọ̀ọ́ kò sí bẹ́ẹ̀ tẹ̀lé gbótó tó náà nílẹ̀ nílẹ̀ ní ti ń fẹ́ yẹ́bù ti jẹ́ pé láyé ìsẹ̀yìn náà mọ̀ ọmọ twenty years yóò máa gbẹgbẹ yáa yáa yáa rẹ̀ pé kìnnì kan kan máa nù. Yorùbá ń sọ pé lè kó lè ta akẹ́kọ̀ọ́ ní làákẹ́pà torí ẹ̀ tó dọ́gba ike káwọn obìnrin pa ẹ̀ ọ̀lọ́ hajj yẹn tó ọba ti lẹ́ni tó sin ọ̀lọ́ nínú àwọn ẹni tó lọ ń gbà kíkún sin ọ̀lọ́ hajj ètò kíni lè sọ̀nà ẹ̀ lórí rẹ̀ tọ́gbọ́ wa lọ tó ń ta ẹlẹ́nìkan tọ́tọ́ láti sin lọ́kọ́ à ń bẹ lọ́kọ́lọ́ wọn ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n sẹ́lọ̀ nípa ọ̀nà tọ́gbà lọ ẹnìkan wá ní àwọn àti ń tọ̀ àmọ̀ torí pé ọmọ ọmọ ẹ̀sẹ̀lọ̀ òun rò pé kí ni ó ṣe fún ọ. tòtò ọ̀gá ti lẹ́yìn tí ó ti ọ̀nà kò sí wàhálà torí èso kìíní bá lówó tó fẹ́ lọ sí hajj ṣùgbọ́n kọ́ lò lówó tí ó fi sí lọ kò burúkú tún kó tún múra títí tí ó fi sanwó tọkọ rẹ̀ náà. torí pé kò sí nínú ọ̀nà ẹ̀yàn títí kọ́kọ́ mú ìyàwó rẹ̀ lọ sí Mákàá kò sí náà ara yẹn jíjọ pàtìyàwó dábàá pé tẹ́tọ́ á ń so igi fún yín wá àtúntò ó sì fúnra lọ́mọ́kà eléyìí ṣọ́ọ́tún láàrin kọ́ndíṣàn tí ò ní ìtumọ̀ ní àárín títí tẹ́. kò sì sínú kọ́ndíṣàn náà tí kíyàwó rẹ̀ dandan kó mú wọn náà lọ́mọ́kà kò sínú kọ́ndíṣàn ṣùgbọ́n lówó lò ó sì fẹ́ lọ́mọ́kà kò sì fẹ́ kó jọ ọdún yìí lọ kò burú kọ́ bá wọn náà náwó àmọ́ ní ìsìyàwó ti rówó àbúrò rẹ̀ sì ń tẹ̀lé lọ lọ́kùnrin ìwọ kọ́ wá sí ọ̀ farama ó dọdún sí ń bọ̀ Islam ní ọ̀gbọ́dọ̀ gbọ́rọ̀ sí ọ lẹ́nu mẹ́ọ̀ ọmọ ọlọ́mọ́kà ó yé wa torí pé kí ni ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا òun sì ti lágbára ní ìsàbọ̀ àbá lásìkò jẹ́ ọ́fẹ́ fi tiẹ̀ bá tiẹ̀ dé ẹnìkan akókò dáadé ìyàwó ti lọ mọ́kà ọkọ ń jẹ́mi dá kọ́búrú kọ́búrú wọn lọ gẹ́gẹ́ òsè burú ká pé ìyàwó lọ́kọ́kọ́ kí ọ̀rọ̀ bọ́hùn kọ́kọ́ tó lọ mọ́sálásí kọ́búrú kọ́búrú ṣùgbọ́n náà níbẹ̀ tọ́ ìdí tá a fi sọ pé obìnrin gbọ́dọ̀ lẹ́nu tó sì lọ òun náà ni àwọn àdéhùn tó pọ̀ tọ́wọ́ alátọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam mọ́lẹ́ obìnrin ọ̀gbọ́dọ̀ rìn ìrìn àjò rárá láì jẹ́ kó lẹ́nu tó sì lọ nù ẹni tọ́lọ̀ wọn bá ti lẹ́tọ̀ọ́ fún pé kó sìn pé ọkọ rẹ̀ mọ́ yàrá fámìlì lọ́pìn. fẹlẹ́ ìfihàn wa pé àfikún lẹ́nu tó sì lọ kódà ọwọ́ àná ọ̀kan náà àdéhùn yẹn ọ̀sán náà sàbí láti tó kúnlẹ́gẹ́ ó ní òkùtò dípẹ́tù fẹ́lìkì hàdì wọ́n kó kọ́ ọ̀bí sínú àjọ ìjàgbọ́n mo ti wá wà pẹ̀lú ànágbé Muhammad sallallahu alayhi wa sallam à ń ti lọ àti wọ́n á rìn débi kan ni wọ́n sọ fún ànágbé sallallahu alayhi pé ìyàwó mi kàn ti jáde láti lọ sí hajj kò sì fẹ́ẹ̀ nìkan kan tí lọ. Ànábì sallallahu alaihi wasallam àwọn apalájẹ kó jáde kíá kọlọ báyàwó rẹ̀ kó sì lọ. kí ló bilẹ̀ jihad fún hajj torí délé ẹ̀dọ̀wọ̀ wa. sẹ́wárí hajj yẹn ọ̀pàtàkì ọ̀pàtàkì kọjá gbogbo bá ti mú. ìdílé fẹ́fẹ́ láàrin àbí afẹ́fẹ́ yẹyẹ báwọn yẹn ti dé mú nítorí pé tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó sì bani lọ́kàn jẹ́ onípèsè lé ló gbé ọ̀pọ̀lọpọ̀ dé maka tẹ́lá dé maka lápò àwọn ilẹ̀ yorùbá láwọn stéètì ilẹ̀ yorùbá yìí àwọn afáàkì àti máa rọ̀rọ̀ kúrọ̀ sí wọn lórí nínú àti máa ń sìn wọn lọ wọn máa sọ fún wọn pé ìran àkọ́kọ́ tẹ́ bá ti lọ kí káàbà ó ti tó àbúrò máa lọ lójoojúmọ́ òun mú bọ̀ subhanallah ìwé ọ̀kan tó bá kí nínú kíláàsì mẹ́ta ọlọ́lájú mi àtò àlùfẹ́ sọ̀rọ̀ sí màtíwá ọ̀lọ́ ọlọ́lájú ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún irú òun tó kí n bò mí lọ hundred thousand ìyẹn wàá tó láàrin yóò wá jókòó kalẹ̀ torí àfa kan tẹ́ pé òun tiẹ̀ ń dín wọ́n tó jọ mẹ́ta kọjá mú tó sì yẹ kó náà má dàrú ẹ wàá ti torí ma ẹ wàá máa para ẹ máa ẹ máa ẹ máa ẹ máa múra ẹ sókun ládá torí délé ọ̀dọ̀ wa kárí pé iṣẹ́ hajj yẹn amójútó ọpàtàkì fúnmi hajj ni jihad tẹ wọn ọwọ́ nínú hadith ètò obi anabi muhammed sallallahu alayhi wa sallam ike hal ala nisa ijihadu ṣé jihadi náà jọra ẹ lórí àwọn òkúta ọ̀nà ọ̀jagun níbí anabi ni na'am alayhinna jihadun la qitala fi alhaj jihadi kan bẹ tọjọra ẹ lórí wọn àmọ́ kò sí jàánu rẹ kò ní jàánu ọ̀nà ẹ̀ hajj hajj ni jihadi máa wò hajj òní jihad káwọn obìnrin wọláhì ọ̀rọ̀ rọ̀fọ́fìn kátó pé obìn àti ntọ́lọ́n bàbá ti rọ ọlọ́mọ sí rọ wa. torí de eléyìí ìyẹn tó bá fẹ́ sí lèyẹn lọ sí o ìyẹn tó bá fẹ́ rí lèyẹn lọ sí àbúrò nǹkan máa sùn ní. torí pé ẹlòmíín tó débi tọ́wọ́ torí pé èèyàn pọ̀ yóò sì rọra mi ì lè agbọ́dọ̀ sílẹ̀ méjì tó tó méjì tó ló tó lọ́dọ̀ lọ kò tó méjì kọ́ọ̀sọ̀tẹ́n tó bá yẹ pé tọ̀wáfù lè fọ́ ọ̀bọ̀ lẹ́nu rẹ̀ tọ̀wáfù hajj tí wọ́n tún pè tọ̀wáfù rúkà tí wọ́n tún pè tọ̀wáfù ziyara tó bá yẹ kó lẹ́sì tó ọ̀bá ti kó pé ọ̀la jì ọ̀wá nítorí pé èèyàn pọ̀ èèyàn pọ̀ báwo ọmọ pẹ́ńtó bá fẹ́ sórí rí wọ́n pọ̀ mẹ́rin ẹnìkan lóòrùn mú ṣé iná ajá àtàmà kò gbóná ju òrùn lọ kò gbóná jù lọ. àbírò ẹni tó ṣe ibi tí wọ́n ti ń sọ̀kò tọkàn mú òkò méjèèjì tọkàn sọ́kò tó ara lọ fún yín. àwọn òbí lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ fún àwọn ọ̀jẹ̀. ìlọ́pàá ló fi jẹ́ pé kéèyàn ọkọ́ mọ̀ nípa ẹ̀sìn tó tó lọ sí ọ́ pàtàkì. àbẹ́ni tó tẹ̀lẹ̀ ti ń ṣépè tèmi ṣe jẹ mọ́ gbàtí bàbá ẹ gbàtí ìyá ẹ gbàtí kìnìún ẹ sáńbẹ̀ ẹlòmíì fún aago ó sì sọlù ẹlòmíì yọ bàtà sọlù léè nítorí báyìí màkà ó ti pọ̀ jù wọ́n ní sèmáṣí ń bọ̀ láti àràfá ẹ̀sùn ní mùsùlẹ́bì ìgbà tí lè bá ná ẹ̀sùn àtúbà ń bẹ̀rẹ̀ ibẹ̀ lọ́lọ́ ti sọ pé fadhkurullaha 'inda al-mash'ari al-haram wadhkuruhu kama hadakum wa in kuntum min qablihi lamina ad-dallin ẹsẹ̀ rántí ọlọ́run tẹ̀lé adé mash'ari al-haram nínú tẹ̀lifà àsìkò rántí ń àárọ̀ ẹ̀yìn sì ti dé mọ́sẹ̀lífà lálẹ́ yìí ẹ̀kàn kí mọ́sẹ̀lífà ti ṣá ẹ̀túlẹ̀ òdì mìíràn àníṣubí àwọn abáwọn ti sọ fún àníṣubí o sọlá ti tẹ́lẹ̀ sàkó ni o kẹ́ẹ̀sì túlẹ̀ ni o yéé gbọ́dọ̀ lọ. wọn náà lẹ́bi sùn bẹ̀ sallallahu alaihi wa sallam wọn kí mọ́sẹ̀lífà ti ṣá ẹ̀ wọ́n ti sùn ẹ̀gbà sílẹ̀ ni bẹ̀ wọ́n ti di wọ́n bẹ̀rẹ̀ wọn ò tún sùn nù wọ́n ti kọ́kọ́ sẹ́ lọ́wọ́ wọn ò tún mú zẹ̀lífà wọ́n tún sẹ́ lọ́wọ́ wọn ò tún dúró mì náà ẹgbẹ́ àlọ́ sọ̀kò tiwa láti fún láti òkú. àwọn olùdíje dáhùn ìrìn ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lọ́dún òkú tí wọ́n ní kẹ́ ẹ sọ lọ́la lẹ́yìn ìgbà tó rùn bá yọ. èyí tí wọ́n ń sọ ní ìsìn lóru kó tó sọ́mà tí wàá dára fa ọ̀ àdúrà gba àbí ọgbà gbogbo wọn ọmọ sẹ́wọ̀n ti fa rubbish and nonsense ìlú ọ̀sẹ̀ ṣe wọn wá tí wàá dára fa ọjọ́ tí gbogbo yẹn ń bẹ lọ́wọ́ ọjọ́ tó lọ́n fi àwọn màláíkà tí ń fi èèyàn ṣe báyìí níwájú àwọn màláíkà fífa àwọn àna wọn wá bá mi ṣọ́ọ̀ṣẹ́ nù ó bọ̀ láwọn ẹni tó ti pé irun orí wọn ní pátákàtà wọn fi ọ̀ráyé yà fún ọ̀ráyé yà gbogbo erukunu lára wọn kí ni wọ́n fẹ́ yìí mọ̀lẹ́kà àti àforíjì rẹ ni wọ́n fẹ́ ọ̀dọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kí mo ti foríjì gbogbo wọn. ǹjọ́ lọ́mọ nàìjọ́ máa mú jàkadì wọ́n ti sọ pé ẹ̀mí fi àràfà lé oríga tó rùn bá wọ̀ fa ẹlòmíràn látago mẹ́ta wọ́n ti máa lọ du mọ́tò tí wọ́n wọ̀ òun ó sì wọ̀ ní six àbí tó six ẹ̀yin sì ti lọ du mọ́tò láti aago mẹ́ta ibẹ̀ wọn ti sọ ẹlòmíì láti orí mọ́tò tí gbogbo òjì rẹ̀ ó sì lẹ̀ aláàjì nùgbà yóò sì délé ọmọ aka àwọn ètò wa ṣe bẹ́ẹ̀ àwọn wa dúkùú sínú tẹ́ǹtì wọn mọ̀ á dá wákà. معبدي أنا بمديلي معبدي أنا بمديلي بمديلي وفهم بدلاتي معبدي إذا كنت أتباو بمديلي يدي سوي يتنبرون كان النبي صلى الله عليه وآله وسلم تصف أفضل الدعاء دعاء يوم عرفة وخير ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد wọ́n wà ala kulli shay'in qadir ipe àdúrà tó lọ́lá jù láyé yìí náà làdúrà tó àrà àdúrà tó wá lórí sẹ́mi àtàwọn anábì tó síwájú mi ṣe níjọ́ àràfà òun náà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir kéésì lẹ́yìn làwọn máa ń gbọ́ màá gba bí anábì mi délé wọn máa pariwo sọ́dà bẹ́ẹ̀ mọ́sọ̀ fẹ́ sọ ẹ̀sìn di festival ní yorùbá lẹ́bù ẹ wo tá a bá kírun kánà ní yorùbá lẹ́bù mọ́sálásí sì di bí ìgbà tí wọ́n kọ́ music bá àbí bẹ́ẹ̀ kọ́ ni so nítorí pé kí ni nígbà tí wọ́n bá ti kírun kan lẹ́kàn gbọ́ tó nìkan dìde nìyẹn àwọn tẹ̀lé bọ́ọ̀lì dàwọ́tẹ́ gbogbo ìwọ́n kan pè mí. wọn á dẹrù gáyà mọ̀ọ́dé wọn àwọn fẹ́rẹ́ lànà. yá bí ìgbà tí gbogbo òkè ti di fẹ́sìn rà ẹ̀sìn táwọn èèyàn ṣe tọ́kíngbà tó ṣe asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ẹ̀ máa pé astaghfirullah astaghfirullah astaghfirullah àkọ́kọ́ náà kọ́ kí ni tuma rẹ̀. torí ẹ̀rù ń gbà wá ńlá ah, sí kí ọlọ́run bá dákú gbà lọ́wọ́ wa ọlọ́mọkọ ti ti wà lọ́wọ́ àmọ́ bá ti dà àmọ́ rí ládàtọ̀ ẹ̀ka ọlọ́ọ̀dà kòkòrò yìí wá àti kíkúnú rẹ. àwa wá bẹ́ẹ̀ lò ẹ láti fẹ́ jọra àlìjẹ́nà kan náà la fẹ́ wọ̀ ká pẹ̀lú àwọn ẹni tí wọ́n mọ̀ túmọ̀ ẹ̀sìn àtàwọn tá a sọ di àjọyọ̀ ọlọ́run sọ bí kejì bá parí hajj ẹ tún máa tọrọ àforíjì torí pé ẹ̀ mà tọ́lọ̀ wọn gbà bí ò gbà ìwọ òsì wá sí àti kan ti kàn mọ́ kọ rẹ aláàjì lágbájá nìyẹn aláàjà lágbájá lẹ́yìn tòbòbí lè àfihàn wá pé ìyẹnjú wa náà ń gbà kó lè bàjẹ́ àtẹ́wọ́gbà àfi ká sọ̀ra wa ká sọ̀ra wa ntí máa bá yẹn tẹ́jẹ́ kọ́kọ́ ìyẹn sì gbọ́dọ̀ sọ̀ra fún un torí hajj yẹn ẹ̀sìn ni o kì í ṣe tí wọ́n lọ́ọ́ ṣe nítorí àti kàkà ọwọ́ àná hadith Abu Hurairah. رضي الله عنه إيه إمام البخاري كمان بذلك النبي محمد صلى الله عليه وآله وسلم وأن من حج لله لله في صلاة فلم يرفض ولم يفسق خرج من ذنوبه كيوم ولدته أمه wọ́n ní gbogbo ẹni tó bá ti ṣe hajj rẹ̀ nítorí ìtọ́lọ́ tó ṣe kọ́lọ́ ẹ mọ̀ pé nǹkan àbẹ́rẹ́ ńlá nù nínú gbogbo ìyẹn ọgọ́rùn tàbí tí a gbèrè nítorí tọ́lọ̀ tó ṣe kọ́ lọ. fẹlẹmìíràn kò tó ti jìnnà láti báyàwó rẹ̀ lájọṣepọ̀ nígbà tí a ti hajj rẹ̀. à ń bọ́ sí bọ́sí pé ọmọ wa wóbìnrin olóbìnrin míì. wàlẹmìíràn kò tó ti jìnnà sí wàá kòkì ọ̀rọ̀ sọkúsọ ìwékúwì ìwòkúwò irinkurin kò sínú fẹ̀rẹ̀ ńgbà. kọ́ra jẹ́mi ń dunú bíi kẹ̀yẹ́ òní wọlé dẹ́sùn ọ̀nà. wọ́n fọ́ ọmọ kúrò nínú ẹsẹ̀ rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ijó tí màmá rẹ̀ bí sáyé nla ńlá ni àbí ńlá orí ńlá ti bẹ̀rẹ̀ àbùkátà láti kọ́ mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ jẹ́ hajj tí wàá burú tó kéèyàn lágbára àti ṣe hajj kọ́ máa ṣe o ọlọ́ni wa man kafara fa inna Allah wọn máa ń kàfàrà gbogbo ẹni tí ọba tako hajj ní ṣíṣe lẹ́yìn tó ti mọ̀ pọ́nrán ẹ̀yàn ní ọkọ̀ láti ṣe tafsir kanu. eléyìí wọ́n jẹ́ abdullahi bin abbas àtàwọn míì wípé mẹ̀ńkẹ́fọ̀rọ̀ ti fọ́rbẹ̀l hajj wọ́n lẹ́nu yọ̀rọ̀ òwò ẹ̀jẹ̀ dáa gbogbo ẹni tó bá takò títí ọ̀ràn yẹn hajj ó ní kì í sọ̀ràn yẹn tafsiri mi ó wá láti ọ̀dọ̀ alhassan al-basri àtàwọn míì wípé wà mẹ́rin kafara ẹni tó bá kọ̀ láti lọ sí hajj ó di kèfèrí tafsiri kejì nù tafsiri alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tó bá tako jíjọ ọ̀ràn yẹn hajj tó ní kì í sọ̀ràn yẹn tẹ̀síìrì ẹlẹ́kẹ̀jì gbogbo ẹni tó bá kọ̀ láti lọ sí hajj tó sì lágbára àti sí ó di kèfèrí ṣe ó léwu àbí ó léwu wàlá ó léwu. قال من ترك الحج وهو قادر عليه فهو كافر yóò gbẹ tó bá fi hajj sílẹ̀ tó sì lágbára láti lọ sí ó di kèfèrí lọ́dọ̀ kùmọ̀ yà wọ́n kèfèrí tẹfsiri méjì lọ wá nípa wàmán kàfàrà gbogbo ẹni tí ọba tako dídọ́ ọ̀ràn yẹn hàn lẹ́yìn tó ti máa lọ́ràn yẹn ọwọ́ àtakò ní kìí sọ̀ràn yẹn àbí gbogbo ẹni tí ọlágbára láti lọ ṣe hajj ṣùgbọ́n tó pọ̀ láti lọ ṣe kàfàrà ó di kèfèrí. فإن الله غني عن العالمين dájúdájú kọ́yà àmà àtòun àtàwọn arú rẹ̀ wọ́n mọ̀ yín pé ọlọ́run ọba rọrọ̀ tayọ gbogbo àgbáńlá yìí ó rọrọ̀ tayọ gbogbo nǹkan kò bùkátà nǹkan kan ṣùgbọ́n gbogbo nǹkan bùkátà rẹ̀ kò wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan gbogbo ẹnìkan ní wá nǹkan lọ́dọ̀ rẹ̀ bí gbogbo èèyàn bá kò lè nǹkan bí gbogbo èèyàn bá sì kọ̀ láti sìn kò dín nǹkan kan kù fún فإن الله غني عن العالمين dájúdájú ọlọ́run ọba wa ghaniyun ọlọ́rọ̀ ni ànilàálẹ̀ ní kúrò lọ́dọ̀ gbogbo àgbáńlá ayé gbogbo ká da wọn yàtọ̀ sáwa يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد قال يا أيها الناس أيها أنتم الفقراء إلى الله فإلى الله لدى الله فإلى الله ẹ̀yin lẹ kó káàtà lọ sọ́dọ̀ ọlọ ẹ̀yin ló lò sí níwájú ọlọ wallahu huwal ghaniyyul hamid ṣùgbọ́n lọ́wọ́ bẹ lẹ́dàá wa olùlọ́bọ ọlọ́rọ̀ alhamid ọba tá a fẹ́ yẹn fún. tọ ọ̀rọ̀ ìpè ẹni tó bá kọ hajj ó di kèfèrí ó tún wá lọ́dọ̀ àwọn míì yàtọ̀ sí al-Hasan al-Basri gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab radiyallahu ìgbàwọ́ ọ̀rọ̀ tó sì wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu ìgbàwọ́ ọ̀rọ̀ tó tó kórè pé Umar sọ pé man malaka zadan wa rahilah thumma lam yahul فليختر أن يموت يهوديا أو نصرانيا الإمام ابن كثير رحمه الله عنه تفسيره نصف وهذا إسنادا صحيح وليون تبوا kókó rége rúmọ̀rù sọ ike gbogbo ẹni tó bá lágbára nǹkan tí yọ palẹ́sì fúnra rẹ̀ nígbà tó bá lọ sí hajj ó sì lágbára lórí tí ó gùn lọ síbẹ̀ ṣùgbọ́n tó kọ̀ láti ṣe hajj wọ́n ní kò sí nǹkan kan tó kù fún dikọ́ tẹ̀sà lọ kó kú ní ọ̀rọ̀ yí tàbí kó kú nà sọ ara ìyẹn ni kó ti di kẹfẹ́ rí nù ẹgbàá wọ̀rọ̀ kan tó wá bẹ́ẹ̀ gángan gángan látọ̀dọ̀ àárín. ابن أبي طالب رضي الله عنه إبوارة بيت عمر يناني قد هو لنا فوق يجي من ملك زاد وراحل تبلغه البيت ثم لم يحج فليس له إلا أن يموت يهوديا أو نصرانيا فإن الله يقول ومن كفر فإن الله غني عن العالمين ike gbogbo ẹni tó bá ní ohun tí ọ̀pá létí fúnra rẹ̀ tó sì ní tó lè gùn lọ síbi tó ti ṣe hajj ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sọ́kọ̀ láti ṣe hajj wọ́n lè kankan ọ̀sẹ̀ kò fún mi kó kú ní yahudi àbí nàkó ara lọ torí kọ́ ọ̀nà sọ pé wà máa ń kàfà fẹ̀hìn nà lọ́ọ́ wà ní yóò náà ní láàrin ní gbogbo ẹni tó bá lágbára láti ṣe hajj sọ́kọ̀ láti ṣe odi kèfèrí ọlọ́run sì rọrọ̀ gbogbo ẹ̀kọ́ fẹsẹ̀ rìn rẹ̀ ṣùgbọ́n àti ríru rẹ̀ nínú àwọn ìgbà wọ̀rọ̀ tó wá tó ní ìtumọ̀ kan náà ṣùgbọ́n tó wá látọ̀dọ̀ ta ni ọmọ ibn Khattab radiyallahu anhu a ti ti mọ̀ láti fi rí ẹ̀ àbùkátà láti fi gbogbo ẹ̀gbà wọ̀rọ̀ tó wá gba ọ̀nà púpọ̀ kí gbogbo ogun rí ẹyọ̀kan ti tó ẹyọ̀kan ti tó torí òfin ṣẹ̀rí àtúntò pé àdàmùdẹ̀lẹ́ ilẹ̀ mọ́ ayé ni láyé fẹ́ zimu àdàmùdẹ̀lẹ́ ilẹ̀ mọ́ ayé ẹ̀rí kan ti tó láti fi sí ẹ̀rí lórí gbogbo níta bá fẹ́ mú wa a níbi láti fẹ́ rí nǹkan ọ̀gbọ́n náà kọ́kọ́gbọ́n síwájú kó tó jẹ́ ohun tá a lè fi sẹ́rí. ǹjẹ́ eléyìí ọ̀wá bàyẹ̀ lẹ́rù bí bàbá tẹ̀síìrì tó sọ yìí pé gbogbo ẹni tó bá lágbára sílé lọ sí hàn ṣùgbọ́n sọ́kọ̀ láti lọ sí kọ́ya kèfèrí ó ti kèfèrí. sẹ́wọ̀n kọ́ bàyẹ̀ lẹ́rù ètò túmọ̀ sí pé iye ju èèyàn tó ti ṣe kèfèrí wọ́n pọ̀ jàǹtìrẹrẹ nítorí pé ńgbà tán lówó láti lọ sí hajj wọn kọ̀ láti lọ sí mọ́tò wọn rà wọn ní mọ́tò lọ pàtàkì báyìí ẹ̀yin sì máa ń pín mọ́tò nígbà míì ó lè lé ní four hundred thousand ó lè lé ní five hundred kọ́dọ̀ ó lè lé one million wọ́n sì máa pín hajj inṣàlá inṣàlá gbogbo tó bá ní four hundred thousand tó ti kó ti wọ́n tó náà ní sùn yóò lọ àbí òní lọ yóò lọ yóò bọ̀ inṣàlá torí di eléyìí tó wọn lójú tó fi hajj sílẹ̀ tó ṣe pé kí mọ́tò ló mú gbọ́ kí ló dé tó fi hajj sílẹ̀ tó ṣe pé kí lé ló mú gbọ́ kí ló dé tó fi hajj sílẹ̀ tó ṣe pé kí nǹkan míì ló mú gbọ́ nítorí pé hajj ọlọ́run bí ọlé rẹ̀ nípa rẹ̀ tó bá jọ gbẹ̀ndẹ̀ àlùfẹ́yàn ara ẹ̀sìn tọ́lọ̀ sí lọ́nà ẹ̀bí ọlọ́run yìí wọn akọ́lé agunmọ́tò àrí lápọ̀ọ́lẹ̀ mi tọ́lọ̀ ti gbìyànjú pé kí ló dé tó ọkọ́lé kí ló dé tó nítorí wọn kàn bí ọ léèrè náà ti ní pé ilé tó ọkọ ń bolo dúró wẹ̀ bolo ọ̀nà mọ́tò ń bolo dúró wẹ̀ kí ló fi dé. ìdí nì táǹkì pàkíyèsí ara wa kí ẹja àtàgbára láti jọkàn nínú ẹgbẹ́ lọ sí hajj láti tètè lọ sí kámẹ́jọ ọ̀pẹ́ tọ́lá ti tẹ́yọ̀ fún àti mọ́ràn ẹ̀kọ́ ọ̀nà gbogbo yòókù dábàá tó ṣe gbèsè àyèwà náà fi lànà torí di eléyìí ọ̀dà akéèyàn mo ti tẹ́lẹ̀ ó ń bẹ́nu àwọn èèyàn ẹni tí olùmọ̀ lọ sí ọmúra lọ́dọọdún nínú oṣù Ramadan ṣùgbọ́n tí o ti hajj sẹ́wọ̀n pé nítorí ọ̀dà nítorí ọ̀dà hajj kọ́ lọ sí kó tún sí ọmúra pẹ̀lú ẹ̀ torí di eléyìí báyìí eléyìí jẹ́ ti hajj. ìgbà tó náà wọ́n wá sọ pé. ومن كفر فإن الله غني عن العالمين bí gbogbo ẹni tó bá sá ìgbàgbọ́ látàrí pípa ájú àbí ẹni tó bá tako títí ọ̀ràn yẹn hajj kọ́ ya mọ̀ pé ọlọ́run bá ra ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ gbogbo àgbáńlá yìí. irú àwọn àyà tó tún tọ́ka síbẹ̀ ọ̀pọ̀ náwọn àyà tó tún tọ́ka sí pé ọlọ́run kò ká tẹ̀lé kankan gbogbo nǹkan ti lù ká tọ̀ lọ sọmọ kọlọ tó tó sìn ohun bùkátà nǹkan kan gbogbo nǹkan tó bùkátà ọlọ sọmọ arántí níbẹ̀rẹ̀ súra yìí à ń sọ̀rọ̀ ànábì Ìsá ọmọ Maryam alayhi salam èèyàn ní gẹ́gẹ́ bí iṣẹ́ ṣùgbọ́n èèyàn tó lọ kọ́lé pẹ̀lú ṣíṣe lójúṣe rẹ̀ ọgbà àti àwọn èèyàn yóò fi lọ nípa àkóso lójúṣe gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ yòókù èèyàn ló ń bùkátà àmọ́ lọ́wọ́ bá òkúkátà òkúkátà nìkẹ́yìn náà lọ́wọ́ ti sọ pé wọn ò mọ òṣèdè kọ́tún kàánà yẹkùnlá ní pààrọ̀ olódodo gidi hàn ènìyàn rẹ̀ àmọ́ àwọn méjèèjì ó wọn máa jẹ ọ sẹ́kọ̀ọ́ fẹ́ni tí ń jẹun ó ní bùkátà àbí ó ní bùkátà ó ní bùkátà gbogbo ẹni tí bá máa jẹun láyé nígbà tí ebi bá pa ọmọ jẹun lọ sẹ́nu pé ẹ̀yin náà lè sọ pé kìkì wọnú kọ́rọ̀ mi ọ̀wọ̀ èyí ọ̀rọ̀ ti pàpà kan ní gbogbo ọ̀rọ̀ tó máa ń bá sọ̀kò ní gbọ́ pékinì nítorí pé ó ní bùkátà tọ inú bùkátà ta sí ní pé òun bùkátà láti ra oúnjẹ lọ́dọ̀ ẹlòmíì wọ́n ló gbé oúnjẹ yín ìrọ̀lẹ́ nìkan ló ti ra èyí tó gbé tọ ó sì jẹ́ pé ìwọ náà ló pèsè ní tó gbìn yìí ìwé ṣe sọ yìí pé òní jẹun òní sọ pé òní jẹun kọ́ ọmọkù ẹ̀mí ìyẹn ní bùkátà ṣùgbọ́n náà òní bùkátà tẹ́lifọ̀tì. ẹ̀yìn láwọn ti ń fún Jésù àwọn gangan fúnra wọn kọ́ ní bíbélì wọ́n nígbà tí wọ́n wá fún Jésù pa wọ́n fẹ́ lù pa lẹ́nu wọn lọ. wọ́n ní Jésù wọn sọ yìí pé ah bàbá sófin mi sílẹ̀ fún wọn ó ní wọ́n ti ní sílẹ̀ fún wọn mú bàbá a ṣé ọyẹ kẹ́ni dáhùn pé kó tún máa pè kàmí tọ́yẹ kọ̀yẹ o torí pé ẹni tí wọ́n ń pè ti ń pè nǹkan mí séèyàn ni àbọ̀nà ọ̀dà tó pè yẹn àmọ́ ẹ dákun ìpèníjà ni ẹ bá ní wá wá níbi tó lọ sí ti pè nǹkan ní ìpẹtọ ẹràn mi lọ lágbájá ní òun fẹ́ ra ọkọ̀ sí omi àwọn àmọdé òde yìí ró màtírì àti òde ẹ̀fí pápọ̀ àdá ilẹ̀ ẹ̀ ṣé irú rẹ lè ṣẹlẹ̀ kódà lójú àlà ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ torí pé ọlọ́run ọba ó ní alọ́hẹ̀mí yú rinan mọ́tòlá ó lọ́ba tó rọrọ̀ tó jẹ́ ife rírọrọ̀ rẹ̀ gbogbo rírọrọ̀ ni kò bùkátà kankan sẹ gbogbo nǹkan ní sẹ bùkátà ọmọ èèyàn nítorí tó ń bá sọ pé ń rọrọ níjọ náà ni bó ti ṣe máa máa hàn jẹjẹjẹjẹ rẹ ló ti ń dá kọsọ rẹ lọ ń dá lọsọ rẹ lọ ń dá sẹwàá rẹ lọ ń dá lọ búrẹ́dì lọ́dà tilẹ̀kùn léyìn níjọ́ tó bá ti yàn ọ́ nísìnyí chairman local government sẹ́nu pé lọ́dọ̀ táwọn èèyàn ọmọ ó ti rọrọ̀ báyìí níjọ́ náà bó ṣe mú ọ wàá hàn kò ní lè dá kọ́tọ́ mọ́ kò ní lè dá lọ́tọ́ mọ́ kò ní lè dá gbéwà kaná mọ́ kò ní lè dá tẹ́lẹ̀ mọ́ ọ̀tọ̀lẹ̀ tí ọkọ̀ mi sí àwọn kókó tí ń bẹ lágbàlá rẹ̀ ọ̀tọ̀lẹ̀ tí ọkọ̀ mọ́tò ọ̀tọ̀ ṣé àmì pé ọ̀lẹ ni àbámi kó pé ó sì lè lẹ̀lẹ̀ tòṣùmọ́ lọ́wọ́ bá wa ó pé àní kò kà dà kankan ronú wò ẹnìkan ni ṣe àmì lè kà ṣé kèké kọ́ lọ́wọ́ kà ọlọ́wọ́ kà tí ẹ̀ tún wò tún lọ jìnnà sí àwọn tó lu àga ọlọ́ọ̀lọ́mọba lórí. wọ́yà mílò àrùsọ̀rọ̀ gbéga fún ọkùnrin yẹn wọ́n yé dé tẹ̀mẹ́rìíyà. àwọn mẹ́jọ àwọn mẹ́lẹ́kà tó lu àga ọlọ́ọ̀lọ́mọba wa. ìgbà tó lọ́wọ́ bá pa gbogbo nǹkan rún àwọn náà pa á. sábà ọlọ́run wà wò. ná kàlà kò ní wò ẹnì kan gbọ́dọ̀ kò ní wo wọ́n á lè fi mọ rúdù tí wọ́n rù ní ìsìn ìjọba ń kẹ́kọ̀ọ́ àwọn òṣèlú. subhanallah torí tí wọ́n bá kú òǹbẹ̀ tọ́lọ̀ pa wọ́n ni kò ní yín gẹ́. àmọ́ mr president wọ́n chief security officer mr president ìgbẹ́ ń ṣe wọ́n wá ṣe bíi fifteen minutes wọn ò rí wọn pírẹsidẹ́ntì ọ̀dàrú àbí onídàrú lọ́dàrú ọ̀la. ìgbè wí sàn ṣá ẹ rí pé tó ṣe yẹn wíìlì òpin ká ó fẹ́ dàgbọ́ tí àwọn tí wọ́n. ẹ rí nǹkan bẹ̀ bàbá sì wí wọ́n sì máa sọ̀rọ̀ lórí tẹlifíṣàn kẹlọ nàìjíríàn ẹ sì ní mọ̀kùnrin tó ti wá sórí adẹ́kùn tí ń ké pé wọ́n lè wá gbàjọba tí ọlọ́ọ̀bù ká tẹ nìkan kíkọ́ sọ òun kí ìjọba ọmọ bàa torí ẹ̀ náà làwọn dáṣà àwọn àṣà àwọn wèrè pé olúwa wa gbàkóso olúwa wa gbàkóso báwa ta wà lákòóso àtẹlẹ lọ́dún tó bá kọ́ wa gbà abẹ́yìn náà ti ẹ̀ lọ́dún lọ́rùn tí ẹ̀yìn kan bá wà ní wàhálà wọn làwọn ń tàbí àfúnù olúwa wá pàkóso ọ̀rọ̀ yìí olúwa wá kà ah, ah, ah. á ó bu ọ̀rẹ́ làkóso náà olùgbàdà wò wá sóyí òtòrí ti eléyìí báyìí ọlọ́run ọba lọ́rọ̀ rọ̀ ní gbogbo ọ̀rọ̀ òǹkàjà nìkan tọ́ ẹnìkan sọ pé ṣe báwọn táwọn sìn ọlọ́run náà lọ́lọ́run ti jẹ́ ọlọ́ àwọn òbí láì pé àwọn táwọn ń sin ọlọ lọlọ́n fi jọ lọ torí ọba rẹ ní fún àti náà máa jẹ ọkọ olúwa rẹ tó sọ̀rọ̀ ọkọ sáfọ rẹ ó sì jẹ kẹrin ẹ ẹ máa ti ń jọ lọ sára àwọn tó dá máa orúkọ kan tí ò ti máa kó dẹni tó di níta ń ròyìn pẹ̀lú ìròyìn kan èyí tó ṣe pé kò sí jẹ́ tiẹ̀ kó tó tẹ̀dá rẹ̀ dáhùn ẹ má pèjú ìwé kan alọ́kọ́ọ́dẹ́ nínú orúkọ ọlọ́run bá ọba àdẹ́dà ọba àtẹ̀dá ìròyìn tá a mú jáde bẹ̀ wọn náà ní kíni alọ́kọ́lù dídẹ́dà kì í ṣe pé nítorí pọ́lọ̀ ń dá ẹ̀dá inú fi dẹ́ni tí ọlẹ́tọ̀ sí ká máa pẹ̀lú ọkọ tó fi gbéra rẹ̀ yìí kọ́dà tí ọba dẹ́dà kankan kí lórúkọ rẹ̀ alùpàá rẹ̀ orúkọ yìí wa ọlọ́run yìí aṣọ sí yẹn tí ọba dá kankan alùpàá rẹ̀ kù náà nítorí tọ́ba wù àdá tọ́ba sì wù kò ní dá yàtọ̀ sáwọn erikó kọjá sọ àwa wọn yí àlòmí èsì dandan kọsẹ torí rẹ gbàtà máa ń pè yẹn ní ẹ̀yìn wọn ti pè ọláwọlé kọláwọlé bọlátẹrẹ ọlálẹkan ọládùnní gbọláwọnyí ó sì wá ṣẹlẹ̀ kálá olódò ẹtì láyé. àwọn kan ń rorò pé kọjọ lọ́la lọ́jọ́ ti ní ẹni wọ́n ti sọ ló kan àdúrà ni yìí ti ṣe dandan kọ́ gbà àbí ẹ̀kọ́ ni ẹni tí òṣìṣẹ́ ọlọ́lá ọlá ọlá ọlá ọlọ́run ti pè é lọ́mọ ọlá yóò ní àbí òní yóò ní ṣùgbọ́n lọ́ọ̀ bá ti wá wọ́n ló ló ọ̀sán tó lọ jẹ ròyìn ròyìn kẹ́kọ̀ọ́ tí ó tọ̀nà fúnra rẹ̀ àbí sábẹ̀ tó máa